bá ti ń wọlé ká máa súnmọ́ wá sọ́fù àkọ́kọ́ àti ìjọba tẹ̀lé náà la fi ń pọ̀ ní ládá. الحمد لله رب العالمين يبتلي عباده بالخير والشر ليميز الصابر الشاكر من المنافق والكافر أحمده وحمدي له من نعمه وأشكره على جزيل منه وكرمه وأشكره على جزيل منه وكرمه وأشهد أن لا إله إلا الله له القلب والأمر وإليه المصير يوم الحشر وأشهد أن محمدا عبده ورسوله أخبر عن وقوع الفتن وبين أن النجاة منها تكون بالاعتصام بالكتاب والسنة صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله واعلموا أن الدنيا دار ابتلاء وامتحان وميدان جهاد ومصابرة وما زال الصراع مستمرا بين الحق والباطل منذ هبط آدم عليه السلام إلى الأرض ويستمر إلى ما شاء الله فالباطل يحمله الشيطان وجنوده من شياطين الإنس والجن مستقدمين لترويجه كل وسائل كل وسائل الدعاية والمغريات كما قال جل تعالى واستغفر من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا فهو يدعو إلى الباطل بأنواع المكر والحيل والخداع يدعو حزبه ليكونوا من أصحاب السعير يحسن القبيح ويقبح الحسن ويخدع به أكثر الخلق لنيل حظوظ حظوظ عاجلة وشاوة حاضرة مع الغفلة عن المصير والنهاية وأما الحق فيحمله الرسل وأتباعهم من العلماء والمصلحين يوضحونه للناس ويبصرونهم به ويكشفون عنه الشبهة ويجاهدون في سبيله فيهتدي على أيديهم من شاء الله هدايته من ذوي البصائر النافذة والعقول الراجحة الذين يميزون بين الضار والنافع وينظرون في عواقب الأمور ويصبرون على مجاهدة الهوى والنفس والشيطان ومجاهدة, ومجاهدة الكفار والمنافقين فيقربون إلى الله تعالى بالجهاد في سبيله والثبات على دينه عند تلاطم أمواج الفتن واشتداد أذى الكفار قال تعالى ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض عباد الله إننا اليوم في معترك فتن عظيمة فتن كقطع الليل المظلم فتن كقطع الليل المظلم فتن متنوعة فالمال فتنة وقد فاض اليوم بأيدي الناس والأولاد فتنة وقد استعصى أمرهم على كثير من أولياء أمورهم ومخالطة الأشرار من الكفار والمنافقين فتنة وقد امتلأت بهم بلاد المسلمين أو العالم كله والنساء فتنة وقد عظم قطرهن اليوم واستقل أمرهن والدعاية إلى الباطل والتنفير من الحق فتنة وقد تعاظم اليوم قطرها وتطاير شررها وتنوعت أساليبها لقد أصبح العالم العالم كله من أقصاه إلى أقصاه كبلد واحد بسبب تطور وسائل النقل ووسائل الإعلام فما يقال ويفعل في أقصى أقصى الأرض من كذب وفجور وعتو ونفور يصل إلى أقصاها بواسطة الإذاعة المسموعة في الراديو والإذاعة المرئية في التلفزيون بأسرع وقت وأقرب طريق وأقرب أسلوب لقد أصبح صوت الباطل في هذه الأجهزة واضحا وجوهريا وصوت الحق فيها خافتا وخفيا فغالب الإذاعات العالمية لا يسمع فيها صوت الحق أبدا وإنما ديدنها أي طبيعتها الهدم والتخريب والتهريش والتشويش وترويج الباطل وتشويه الحق والقليل من هذه الإذاعات إذا جعلت في برامجها سهما ضئيلا من الحق سلطت عليه الباطل حتى يغطي ويعفو أثره عباد الله هذه حالة المسلمين اليوم في أقطار الأرض إعلام فاصل وتعليم فارغ من العلوم النافعة وأنا لا أعني بذلك بلاد معينة بل العالم كله بل أقول إن هذه حالة غالب المسلمين في كل بقاع الأرض اليوم وإن كان التنكر للإسلام يشتد في بعض البلاد أشد من من البعض الآخر حتى أصبح الإسلام غريبا بين آله مجهولا في أوطانه لم يبق منه إلا اسمه ولا من القرآن إلا رسمه والعياذ بالله إنها فتن إنها فتن ولا مخرج منها إلا بالرجوع إلى كتاب الله إلى كتاب إلى كتاب الله الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد أعوذ بالله من الشيطان الرجيم قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم هشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أصرف ولم يؤمن بآيات ربي ولعذاب الآخرة أشد وأبقى àfi ọpẹ́ fún Ọlọ́run bá wa ọba tó fẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ dídú fún bí ọ̀ràn yàn lé gbogbo olùsìn lọ́run tó jẹ́ mùsùlùmí òdodo Ọlọ́run ọba tí máa dán irú rẹ̀ wò nípa kó ṣe wọ́n lóore tí máa mú àdánwò bá ẹrú rẹ̀ nípa ṣíṣe wọ́n lóore tí sì máa mú àdánwò bá ẹrú rẹ̀ nípa fífi ìnira bà wọ́n nítorí ká lè mọ ẹni tí ó ti sùúrù. tí ó dúpẹ́ fọlọ́hún yàtọ̀ sẹ́ni tí ó ṣe kèfèrí sọlọ́hún kálẹ̀ mẹ́ni tí ó gbà fọlọ́hún yàtọ̀ sẹ́ni tí ó ní gbà fọlọ́hún ọpẹ́ tó ṣe ọlọ́run bá wa náà lórí ìkẹ́ tó pọ̀ tí ó ló ń kà bákan náà ọba tí ò lórogún ni ọba tí ò ní orogún ni ọba àṣọ tí a lẹ́lòmíì lẹ́yìn rẹ̀ ni túmọ̀ ní pé kò lórogún nìyẹn kò sí gbogbo ibi tọ́rọ̀ wo lè já sí àbí tọ́rọ̀ tó lè dà àbí títí ibi tí gbà lè yí dé àlè lómi lẹ́yìn ọlọ́run tá a sì mọ̀ dájú láìsẹ̀ mọ́ fún wa lẹ́rìí ikú ọlọ́run ọba lẹ́dà tó pọ̀ tó bá pa àwọn kan tí ó mọ̀ dá àwọn míì lóhùn àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má pa wá sí nínú tẹ̀mí ayé wa kó sì má pa wá sí kó má rọ wa dànù lọ́jọ́ pé ọ̀rẹ́ kìámà kó sọ wá tó darí síbi ìkẹ́ rẹ̀ tó sì fi gbádùn àtàlàfẹ́ ó yẹ ká kíyèsára látara eléyìí tó jẹ́ pé òun nìkan òun ní gbanigbani òun lólùgbàlà òun lólùṣẹ̀dá tó dá ogun táàmù àti tó ara rẹ̀ fún wa pẹ̀lú àkọsílẹ̀ pẹ̀lú tírà tó fọ̀kalẹ̀ ọlọ́run bá tá a tún mọ̀ pẹ̀lú làákàyè tó fún wa kódà bẹ́yìn ọba tẹ̀ gba tuntun ti fi wá rí láyé ọlọ́run bá wa náà ọba tó tóbi ni ọba tó lórogún ni ń jẹ́rìí Muhammad òjíṣẹ́ ọlọ́mọba náà ní ẹrú rẹ̀ sí ni ó wí fún wa kó tó kò láyé wípé ìdààmú àti làásìgbò yóò ṣẹlẹ̀ níkànnì ayé ó jẹ́ pé nínú àwọn tírà tí wọ́n kọ́ ọ̀rọ̀ ànábìjọ sí sallallahu ta'ala alaihi wa sallam ẹ máa rí àkọsílẹ̀ nípa fitan kitabul fitan the book of fitan fitan ó ní làásìgbò tí ò láàlà ọlọ́run ló mọ ibi tó lè dé ló fi jẹ́ pé ànábìwọ̀ sallallahu ta'ala alaihi wa bẹ́ẹ̀ ò gbà lẹ́rọ̀ kó ti tẹ ọlọ́run yóò gbà ọlọ́run sọ àlẹ́ tó gbà tipa tó lọ́jọ́ àgbéjáde kìíyàmà yóò di túláàsì láti confess kí à òdodo lélẹ́yìí òun ya òun kàbí ni ẹni tí ò bá gbà láyé ó gbàjọ́ ọlọ́run ti tu abẹ́ o ẹni tó jẹ́ tọ́lọ́wọ́n bá mí sí iná ló gbé sáyé tẹ ẹ rí i pé ẹgbẹgbẹ̀rún àdìsí ń bẹ lábẹ́ rẹ̀ tí ń sọ pé yóò rí báyìí yóò rí báyìí yóò rí báyìí nígbà táyé bá ń tán lọ. ọwọ́ a sọ wípé kódà àwọn pátá àwọn sábẹ́ bí léèrè lójú ayé rẹ̀ náà pé òjíṣẹ́ ọlọ́run sọ́mà pé lọ́rọ̀ sáná fi sọ àwọn òtẹ̀ nímọ̀ gbé yẹ̀wò pé ṣé yóò sì rí bẹ́ẹ̀ ti wí wọ́n ti gbà àwọn òbí léèrè pé wọ́n ti gbà kó sọ bá dánwò kagun ayé wọ́n ti gbà wọ́n wá ní kílọ̀nà àbáyọ. ìdójẹ́ tọ́pìkì tòní nìyẹn kì í sàdánwò tí ń ṣẹlẹ̀ ìgbìmọ̀ ní pọ́blẹ́mù nítorí lè jẹ́ pọ́blẹ́mù bẹ̀ onípínsẹ́wọ̀ náà dákun sẹ́mi dákun ọlọ́mọdé kémi àtẹ̀yìn jẹ́ tí ó dákun kó jẹ́ pẹ́ni tí ó máa pẹ̀tù sí tí ó máa wá lábẹ́ àlàwọ̀ àtẹ̀yìn jẹ́ ọlọ́ọ̀bá kó ṣe bẹ́ẹ̀ fún wa torí inú àdánwò ní káwa náà jẹ́ fìtínà fáwọn tí ń gbénú gbà nínú mùsíbà nínú ìlànà orí ibú oníkẹ́lẹ̀ kan tó jẹ́ pé mùsùlùmí òdodo la tọ́ka sí kó náà jẹ́ pọ́blẹ́mù fáwọn èèyàn láwùjọ gẹ́gẹ́ bá àti gbọ́dọ̀ jẹ́ problem fẹ́ǹtì èsì èèyàn gan fẹ́ǹtì èsì èèyàn bíi ọ̀kan náà báwa ló ní ó ní ewúrẹ́ ń wọ alápàtà bíi kókú wọ́n wá pé alápàtà náà ti ń ewúrẹ́ àwọn méjèèjì wọn jọ jẹ́ problem fúnra wọn ẹ̀rù náà mọ̀ bẹ́ lọ́wọ́ tèmi pàtà náà ni àwọn èèyàn ń bẹ láyé tó jẹ́ pé ànábìwà Kọkọrọ fìtínà ni wọn àdìsí kan olódìdí lọ́tọ̀ nìyẹn àgádà àgodo fìtínà òun ni wọ́n kọ́kọ́rọ́ dẹ̀kùn òun ni wọ́n ẹ ká eléyìí ká sọ. àwọn ẹ̀dá míì ti ń bẹ tó jẹ́ pé àgodo ń làwọn tó jẹ́ pé gbogbo ohun tí gbogbo ibi tí gbà bá yí sí àti ibi tó bá dé wọ́n bọ̀ náà ọba dúró ìbá àwa yí síbi pé wọ́n fàyè lẹ̀ láì rí tí wọ́n fẹ́ nínú ayé wọ́n nífẹ̀ẹ́ mi sí pé àwọn ò ní lùs lọ́dọ̀ náà wọ́n lè máa jẹ bí wọ́n ti rí jẹ wọ́n sì lè má rí jẹ gan ọ̀tọ̀ ní kéyìn wọn má jẹun tó fẹ́ ọ̀tọ̀ ní kó má rí jẹ rárá ó ń bẹnu àwọn ẹni ọlọ́run ọ̀la ìlẹ̀ àbí mi. tàbá ka ka ìtàn ẹ má jẹ́ àmọ́ kó má jẹ́ pé ìtàn ni ìtàn ni yìí ti wá lónìí táàmù pa kó má tàn pratika ó ṣe pàtàkì pé ẹnìkan àwọn àwọn mò ń sọ fẹ́nìkan níjẹta pé àwọn sọ̀hábà ń ṣubú lórí irun látara káwa náà mọ́ sí ìhanra wa lé mọ̀ ká mọ́ wa lé mọ̀ a mọ̀ yí pé gbogbo wa pátápátá gbogbo tá a rí ká jẹ́ láyé kìí ṣe kó tẹ̀ ní ìdíkà mẹ́rin wá á fàyè ilẹ̀ tá a bá wá fàyè ilẹ̀ ní tó dájú ni pé ọ̀dọ̀ ọlọ́run bàtà ní ká sìn náà láwa padà sí a áyà pé ọ̀dọ̀ mi lẹ́ padà sí wàhálà mu ànàkùn ìlẹ́yìn tó ṣàrùn

lábàárò yẹn lágbára mi fún ẹ ní ẹ ní tí ẹ bá ti pé nígbà tí tó wà ń kó agbára ó sojú yín ẹ lè bìlíìfù kó náà òun náà dìbò agbára mórí láyé níbi tó ti padà tẹ́dé láyé tó ti yẹ pẹrẹ dé èèyàn nílé bìlíìfù àbẹ tó wá sojú ti lọ́hùn ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó sẹ́kù lónìí tó yẹ pé kò sí kankan mi jù pé alágbára làwọn lọ táwọn mọ̀ ẹgbẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ òun ni ọba tó ga jù tó ń bẹ lókè yìí tó yẹ kẹ́ bẹrù nígbà tí ń sọ̀rọ̀ ọkọ àtaya ipò táwọn obìnrin bá páyọ̀ ayé lábẹ́ yín o èyí náà mẹ́wàá awọ́ náà àti kàkọ́yọ́ kó na pé ẹ̀yin gan wọn iná lọ́wọ́ kánà àlíyá bá yín náà lọ bẹ́ẹ̀ gbogbo tó wà anabi sallallahu alaihi wasallam ó láwọn fìtínà ó ṣẹlẹ̀ wà á nàní najasa minha takunu bìlẹ̀ ti sọ ọ́rùn fil kitabi wa sunna lẹ́yìn ilé ikú sọ́nà mi. tán bá dé national confab ní ìsìn bó tẹ̀ jẹ́ pé kìí sọ òdodo wọ́n bá lọ bó jẹ́ pé kìí ṣe òdodo ni wọ́n bá lọ ọ̀tẹ̀ náà wọ́n bá lọ tó bá jẹ́ pé òdodo ni ìdí wọ́n máa sọ. So, sí pé kí lọ́nà àbáyọ wàhálà yìí ti pọ̀jù ìdínà yìí ti pọ̀jù àìríjẹ àrímọ aráàlú yìí ti pọ̀jù kí lọ́nà pé wo kọ́tẹ̀ ni wọ́n dì ọ̀tẹ̀ ní ńgbà tó jẹ́ pé àwa sáré ń ṣèjọba lé lórí ọpọlọ tiwa náà dọ̀tí tó wá jẹ́ pé dáadáa ni wọ́n fẹ́ lọ sọ ńbẹ̀ wọ́n lè má mẹ́nu bà pé ẹja padà síbi tọ́lọ́hún síbi tí wọ́n fi túká lè ó túmọ̀ sí pé gbogbo dábàá mẹ́nu bà pátápátá débẹ̀ ní solution ó túmọ̀ pé wọ́n tí gbogbo ayé bá dàrú pátápátá kó orílẹ̀ kan ànàjáàtà minha àlẹ́tìsọ́ọ̀mù bil kitabi wa sunna ọlọ́run ẹ padà wá bá mi ẹ padà wá bá mi kan sọ̀rọ̀ kan tó jẹ́ pé òun náà ó sọ̀túnmọ̀ ọ̀túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó ní tí gbogbo tó wà lábáwá lèyìn ti máa sáfò bó sèyàn lẹ bá rí pé tiẹ̀ le ẹ̀ họ́ fún bó sàlùbẹ̀nu ló yọ sí ẹ̀ họ́ fún bó ṣe kìnìún ni èyí ó sáré gbogbo tẹ̀mítẹ̀mí ẹ̀ kó tó di pé kìnìún ó gbà mú gbogbo nǹkan làásù gbogbo nǹkan tí ẹ máa ń bẹ̀rù ni ẹ máa ń họ fún bàtú wa ń bẹ̀rù ọlọ́run tó òun la máa ń sátọ̀ ẹ tún sọ ẹlòmíì bàtú ń bẹ̀rù ọlọ́run bàtó òun náà làwọn sátọ̀ síbi ìsìn náà ọlọ́run ní nígbà tí a bá rí i pé kò síbò ní ìtẹ̀wà kò sí ọ̀nà àbáyọ máa kọ́ lọ́hùn ẹ máa dá kọ́ lọ́hùn nígbà náà o àmọ́ nígbà tó kàn yín bá bẹ̀lẹ̀ tán abẹ́ wà nínú òkùnkùn omi lójú agbami ńlá lápò ọ̀tún àtòsí àtiwájú àtẹ̀yìn ẹ̀ ráyé mọ́ orílẹ̀ náà láti wà a máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ bá wà lórí agbami ẹ̀ ní rí ayé mọ́ orílẹ̀ náà sì ní orílẹ̀ náà lómi wà

ìgbà táwọn fìtínà yẹn bá wá ń tá a ti ń rírú ẹ̀ nísẹ̀mí ayẹwo tá ń lò yìí káwá wọ́nà àbáyọ fún kò sí níbi nǹkan méjì àti kìtàbọ̀ ọlọ́run àti tó pèpè síbi pé ní n yín gbogbo yẹn wọ́n wà ní house of arrest báyìí sí jínù ló jẹ́ fún múmi ẹ̀wọ̀n ló jẹ́ fún múmi ni ó tún ti wá ha gádígádí báyìí ẹ̀wọ̀n ló jẹ́ fún tó bá jẹ́ pé ìlú ìta wàyí ó dàbí ìbá ìta bá lè tọ́ka sí nílùú òyìnbó ní Europe tó dáa jù tílu ìbá dàbẹ̀ ẹ̀wọ̀n náà sì ní sẹ́ńtímẹ́tì Islam àdìsá náà bìrì torí kò free òun ló mọ̀ lọ́kàn fún òun free àbí ntí òbí firi ni pé ṣé ogun tó bá fẹ́ jẹ ló lè jẹ ẹmu ẹmu san high sínú fridge òǹgbẹ ló sì gbẹ yìí kò wá sí ìrìbí ọwọ́ ẹmu atọ ẹmu ló wà o sẹ́yìn sọ pé ẹmu wá ni àràrà ẹ ntó àyẹnìkan sọ pé ẹmu àgbè kan wá ẹlòmíràn sọ pé ẹmu ẹmu bábìlítà wá yóò tún mú yóò tún gbé sínú ọkọ̀ kódà yóò tún sọ pé ẹ bá òun sílẹ̀ torí tó máa ń darí bọ̀ bẹ́ẹ̀ náà ni ò lè jẹun tó fẹ́ táwọn èèyàn míì fi ń jẹ àwọn nǹkan yẹn lọ pẹpẹtẹ bẹ́ẹ̀ ni kò lè fẹ́rù obìnrin gbogbo ó nírú tó lè fẹ́ tó bá fẹ́ fẹ́yàwó bẹ́ẹ̀ ni kò lè wọ aṣọ gbogbo ó nírú aṣọ tó lè wọ̀ tó bá jẹ́ mọ́mìn àbí mọ́mìnà bẹ́ẹ̀ ni kò lè lọ síbi gbogbo tó fẹ́ lọ tó bá jẹ́ mọ́mìn àbí mọ́mìnà mọ́mìn lọ́kùnrin àbí lóbìnrin ó níbi tó lè lọ ọlọ́run bá lórí ìtúfẹ́ òun sì gbà bẹ́ẹ̀ ó sì mọ̀ remote control ẹ̀ ọwọ́ ọlọ́run wa lọ́wọ́ ẹnìkan kan sọ pé ó lọ bẹ̀ tó ráwọn èèyàn lọ owó lọ torí ìbẹ̀rù ọlọ́run kì í ṣe gbogbo tó bá múmi àbí múmi náà ló lè fẹnu ẹ̀ sọ bí àwọn ti sọ pé tó wọlé ló lè fẹnu ẹ̀ wí kì í sàṣà mùsùlùmí òdodo bẹ́ẹ̀ náà ẹni gbọ́ ti dáadáa rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tá ní technology eh, technology technology ti mú wá ibi táwọn èèyàn ń lò sí ní ìtọ́jú àpọ̀jù àǹfààní ẹ̀ lọ gbogbo ohun tó wu múmi ní òdodo àbí múmi náà kọ́ ló lè fi sí ẹ̀ gbọ́ kò sí mísíkì mẹ́ etí yóò padà sí fún tọ́lọ́run ni ọkàn yóò padà bàjẹ́ fún tọ́lọ́run ni ẹ ti bá ń gbórin ẹ máa kí èsẹ́ tó ti gbórin rí dáadáa tẹ́rù ọlọ́run wá gbà tó gbórin mọ́ orin mísíkì là ń sọ tí wọ́n lu sákàrà tí wọ́n lu mélé tí wọ́n lu bàtà tí wọ́n tún lu gángan mbẹ̀ àtàgógó àwọn nǹkan yẹn ìwọ o ẹ máa kíyèsí ẹni tí nǹkan yẹn bá dùn mọ́ tọ́lọ́run wá tó bá kọjá níbi ìlú yóò sì tún làpálá rẹ̀ bíi kó mìírí títí kó wá rántí pé à níbi bá yóò sì tún làpá fẹ́rẹ́ gbogbo tó bá omi ní òdòdó lè fi bẹ́ẹ̀ náà làwọn gbogbo òṣìṣẹ́ pátápátá àwọn fìtínà yẹn pọ̀ tí ń ṣẹlẹ̀ nígbà táyé bá ń tán lọ ọ̀nà àbáyọ kan náà nìyẹn tó báyìí tá a wà yìí ilé ayé àdáwò ni òpópó náà sẹ́yìn oore kọjá ń bẹ̀ tí ò bá ṣe sùúrù tó jẹ́ pé yóò nira láti rábọ̀ orí jẹ́ fọlọ́n bó ti wù kí apẹ́ńbẹ̀ tó kámákámá náà ni tẹ́ bá ń gbọ́ àwọn ikú ìkéde ikú lórí rédíò lórí kinní kan nínú ìwé ìròyìn ni ẹ̀wọ̀n gbọ́ ọgọ́ta kinní kan lélọ́gọ́ta àádọ́rin ó dín ọgọ́rin ọgọ́rùn-ún àwọn tó àwọn dàgbà ni ẹtí wọ́n kéde pé one rand ten lọ́lọ́ àbí one twenty tíráì kámákámá ni ọjọ́ àwọn tó wá ti wá ń lo bẹ̀ tí wọ́n ń lo abẹ́ ẹlẹ̀ abẹ́ ẹlẹ̀ yìí níbi ọgọ́rùn ọdún kan márùn mẹ́wàá two thousand years lábẹ́ ẹlẹ̀ yìí náà tó yẹ pé tá a bá gbẹ́lẹ̀ ọ̀hún níbi kan tí wọ́n sì a lè bá wọn bẹ̀ tí wọ́n sì ti ń tọ́ àbọ̀dé tí wọ́n ṣe láyé bí ìwò lájọ tí wọ́n ti gbé wọn sínú lẹ̀. ìbọ̀mọ̀ kan ló gbé ìyá ẹ̀ lọ sórí tẹ́jọ́ ni ló gbé yàkó ní agboolé ibi tí wọ́n ń sá ìlú bọ́ sórí fàárì rẹ̀ tí wọ́n ti ń jókòó ńbẹ̀ tí wọ́n ti fàájì táwọn ọmọ láìda ó wá di pé irú àwọn àbùkù tán fi kan àwọn ìyá àwọn yìí òun sì yà gbé yà tẹ ó sì bá yà níjọ́ tí wọ́n sì yà ó jẹ́ bí bóyá bí etí ìyá dèbò wọ́n sì gbé lórí wọ́n sì gbé lórí wọ́n sì gbé lórí tẹ́ ní ọdún tó lọ yìí náà ni wọ́n sì ti sìn yà láti di àwọn kéré ńgbà náà àwọn ìgbà tó yá àwọn ilé tí wọ́n ti gbé yà lọ síbi tó òsì máa ṣe irú àbùkù sílẹ̀ sí wọn mọ́ wọ́n bá lóbi bí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá fayé lẹ̀ kódà tó ṣe ẹranko ló jẹ́ àbómi ló kú sí ìyẹn tó bá kó láyé òun jẹ́ bóyá omi ni bóyá ẹranko ló jẹ́ ibẹ̀ náà sàárè rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí máa tọ́ ìkẹ́ ọlọ́run bá wò tó bá jẹ́ ní ìkẹ́ látìgbà náà sálùkì àmọ́ ńlá òfìdé yóò sì bẹ̀rẹ̀ sí máa tọ́bi inú ọlọ́run àti ọlọ́run bá wò látìgbà náà tí sálùkì àmọ́ ńlá òfìdé ti dájọ́ ọlọ́run òfìdé torí pé ọlọ́run bá wa àmọ́ ọ̀rọ̀ bókà bẹ̀rẹ̀ láàmìlẹ̀ làbí kí sọ̀rọ̀ alábòsí kò lè jẹ́ ká bá òkú kan ní sàárè bọ̀tà àwọn kan ti kó ń bẹ̀ wọ́n tún ti báyé lọ bí ìgbàgbọ́ yorùbá bí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ yorùbá ọlọ́run wa fi ń sọ̀rọ̀ alábòsí a ti wá bá àwọn òkú kan sàárè ńgbà tẹ láwọn kan ó kú dáayà Ògbómọ̀ṣọ́ ló kú sí tó torí náà kò sí tó jọ bẹ́ẹ̀ iṣẹ́ àwọn èsì iṣẹ́ àwọn àlùjànnú burúkú ni àtòbí àtúbẹ̀ yẹn ni. tẹ wá rí nínú fìtínà ayé yìí tó ga jù òun ni jàkadì tí ń bẹ láàrin òótọ́ àtìrọ́ kì ṣèjà tí ń bẹ láàrin àwọn èèyàn méjì ìjàkadì tí ń bẹ láàrin òdodo àtirọ́ eléyìí ò lè tán táyé òbí kan o iná làwọn èèyàn fi lè dúró lóhùn fi lè wà lójú kan náà fari ikun الجنة وفريق fari ikun ọlọ́run ti pín ọlọ́run àwọn ẹ̀ka náà nínú àwọn ẹrú òun ẹrú nínú ọmọ àdìjọ náà ni wọ́n jẹ́ wọ́n فريق في àwọn apá kan ó sì jọ ọmọ iná wọ̀lìyàn billahi min àdábì ọlọ́run mọ̀ tẹ́wálẹ́ ní ìyá ń wo ibi tọ́lọ̀ ti sọ títí ń pín àwọn pín yẹn ọwọ́ jáde là tó wá sọ̀rọ̀ jẹ́nà àtàwọn èrò bẹ̀ yóò sọ̀rọ̀ náà àtàwọn èrò bẹ̀ méjèèjì yẹn náà ni. tẹ́wá irọ́ ní tiẹ̀ àwọn tó gbèrò àwọn ni òun ní ṣèitán àtàwọn ọmọ ogun ẹ̀ tó nìsọ́túnù jáde là ó láwọn ọmọ ogun àwọn jàmáà ṣètọ́nù láàrọ̀ yẹn àlà ìnà hizba ṣètọ́nù humul khasirun àwọn ogun èṣù òfò ní gbogbo wọn ti ṣe bó ti kún wọn pọ̀ tó àwọn tí wọ́n gbógun tọ́lọ́ àtìlànà ọlọ́run ra lórí ilẹ̀ gbogbo tí wọ́n ní pátápátá wọ́n fi gbógun tòdodo gbogbo tí wọ́n ní lágbára wọ́n fi gbógun ti ìjọ́mọ́nìyàn gbogbo tí wọ́n ní lágbára ni wọ́n fi ṣe àbòsí tí wọ́n bá lágbára jù bẹ́ẹ̀ lọ àbòsí wọn ó ga jù bẹ́ẹ̀ lọ. àwọn eléyìí wọ́n lo gbogbo òpò gbogbo ọlá gbogbo gíga gẹ́gẹ́ bí ìlànà èṣù tọrọ sọ pé wà sáfì mọ̀ní sàtọ́ àtàmì ní home bí sọ́ọ̀tì máa pè wọ́n máa fi ohùn rẹ̀ dà wọ́n láàmú tó o bá ti ń pè kí wọ́n máa jẹ́ pé rẹ ẹni tó pààyè bá ká ọlọ́run máa fún oṣù ní rọrùn láti jẹ́ pé fífa àtẹ̀tọ̀ ń káwọn yẹn tán mọ̀nísà tó hàn tàmí ní home base celtic jí àléyìn lùkẹ́lì wà rọ́jìlì máa tọpa wọn ní yárayára pẹ̀lú nǹkan ọ̀gùn rẹ wàṣáárí kí n filẹ̀ àmúwárí wàlàwàlà máa bá wọn dọ́gba níbi owó níbi dúkìá àtọ́mọ́ máa àtàwọn àti tí wọ́n ní ìtumọ̀ ẹnu máa tẹ̀wọ́n rì sínú ìlànà rẹ̀ subhanallah wàlà hawla wàlà quwwata illa billah wa'idhum máa promise wọn kí ni promise yẹn ó ní pé kò ní sí problem kò ní sí problem ẹ ń pààyàn ẹni kò ní sí problem ẹ kówó òdu ẹ kó pamọ́ àwọn náà ò náà mélòó wọn fẹ́ náà mélòó mélòó wọn fẹ́ ná ẹ wọ́n máa ti ń dápọ̀ owó lórílẹ̀‐èdè owó yẹn sì ń jáde mélòó wọn fẹ́ ná ọlọ́run ní wàá tí wọ́n máa bá wọn sàdéhù pé kò ní í séwu èṣù ní máa ń sọ bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ ìmọ̀ fún yàrá pé kò séwu wàá yín dìbò wàá máa yà yín dùn mú ṣe ìtọ́ọ̀nù ìlà gòrò àdéhùn yẹn yóò padà túká wọn ní bá wọn ní bá pinnu yẹn bẹ́ẹ̀. ṣùgbọ́n òdodo ń tiẹ̀ àwọn òdíṣẹ́ ọlọ́ọ̀bá ni wọ́n gbé lọ́wọ́ lẹ́yìn wọn àwọn olùmọ̀ òdodo olùtáyéṣe tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn lánàá lèmi àti ọmọ rẹ wa kan sọ̀rọ̀. nípa bí ìlú ìṣèlú náà ni àtàyé gbogbo. àwa sọ̀rọ̀ débi pé àwọn tí ò lọ́lọ́run tó jẹ́ pé ayé ni wọ́n ń sátọ̀ tó jẹ́ pé táyé bá bọ́ gbogbo nǹkan ló ti bọ́ mọ́ ọ lọ́wọ́ kò sí nǹkan míì mọ́ wọ́n yìí fẹ́ kí ó jẹ́ àǹfààní tẹlomi wọ́n yìí fẹ́ káyé ó jẹ́ àǹfààní tẹlomi kódà bójú kéèyàn súnmọ́ wọn tó àfàwọn èèyàn péréte pé ó dáa fẹ́ nìkan wọ́n á sọ pé bó ti dáa fóun ni tàbí wọ́n ké sí òun níbì kan ẹ̀yin náà máa bọ̀ kò wọ́pọ̀ ibi tẹ́ ẹ̀ sì rírú ẹ̀ nínú ẹ̀sìn ni ni mo wá ń rán onítàn létí tẹ́nìkan bá ń ṣe súnà dáadáa yóò máa banújẹ́ pé ah ah Allahu Akbar ẹni yóò sì wá gbọ́ súnà yìí kì í ṣe pé tẹ́nìyẹn bá gbọ́ súnà yìí kì í ṣe wípé ó di oúnjẹ àbójú owó múndì tàbó wá di kò kan nípa àtàyé bí ṣùgbọ́n yóò máa bànújẹ́ ó yẹ kẹ́ni náà ó yẹ kó lè máa tẹ̀lé tọ́lọ́hún ó yẹ kó lè máa kírun yóò máa bànújẹ́ òun kírun tiẹ̀ yóò sì máa bànújẹ́ lórí ẹni tí ò sí náà síbẹ̀ ni ayé rí pé ìwọ lówó inú ẹ̀ wá ń bàjẹ́ lórí ẹni tí ò ní lọ́ba di pé tọ́ba gbowó oṣù lọ́wọ́ ń dá sí méjì àti mẹ́ta pé ẹ má bínú o torí five thousand náà ni ọjà mú ten ten sáwọn èèyàn ń bẹ́ẹ̀ but ẹlẹ́sìn ó ní àsìkò ẹ̀ tó lè sílẹ̀ fọmọ ìyá rẹ̀ láti lè jẹ́ kó sùn náà torí kí ni wọ́n lè kán lè jọ́ máa jẹun náà papọ̀ ìyẹn ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí alhaku yahmilu rusul wà àtúbárà gómìnà lòlá mẹ́wàá lọ́sẹ̀lẹ̀ àwọn ànábì ọlọ́run bá àtàwọn olùmọ̀ kí wọ́n máa táwọn èèyàn ṣe àwọn ni wọ́n gbé lọ́wọ́ àwọn tá a wí wọ́n máa ń ṣe sùúrù lórí ogun tó wà ń bẹ ogun náà ni ká ja ìfẹ́ inú lógun ká ja ẹ̀mí lógun ká sì ja èṣù lógun ká sì ja àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba tí wọ́n ní tọ́ ọlọ́run ọba ò ní ṣeé ṣe lógun nínú ọmọ ádámà àti èṣù àwọn èṣù wà sáàjọ ń bá àwùjọ bó tẹ̀ jẹ́ páàrí wọn gbogbo ẹni tó dọmọ èṣù tó dọmọ lẹ́yìn èṣù lónìí kì kóun náà déédéé dọmọ lẹ́yìn èṣù àwọn èṣù tán jẹ́ bọ́ra àwọn náà dákẹ́ tí wọ́n bá ti lásojú náà ọmọ ádámà yóò mọ̀ bá láàrin àwọn èèyàn. síbẹ̀ mọ̀ pé Jibril alayhi salam bẹ̀rẹ̀ pẹ̀lú gbàtó gbàtó sọ̀kalẹ̀ tó mú sí ọlọ́run bàdé kún dìde kọ́ ọmọ sí ṣe ó dìde lẹ́ẹ̀kan náà láì náà ni bí mọ́kà tí ma sọ pé kúlù la ilaha illallah tuflihu ẹ wá máa gbà nísìn lódodo lọ́kàn yín pé kò sọ́ba nítorí kẹ́sìn àti Allah ẹ ọ̀kan kí ẹ sì pàgọ́ tẹ́sí lẹ́yìn ọlọ́run ọba sí. ó mọ̀ pé tìnẹ́sì ni kí wọ́n yọ̀dà tìnẹ́sì ni kí wọ́n lẹ̀ lóko tìnẹ́sì ni kí wọ́n sunlé máa lórí kò sí ti gbogbo sáìdì yẹn wọn ó sì bẹ̀rẹ̀ ẹ wá wòye àǹfààní ẹ wá wòye èèyàn ẹ wá wòye bílíọ̀nù èèyàn tó wá jẹ́ àǹfààní ẹ̀ láyé lónìí sọ pé tá a bá sọ pé Muhammad sallallahu alayhi wa sallam ó làwọn èèyàn ó wì káàkiri àgbáńlá yìí ẹ tó sọ bẹ́ẹ̀ yàtọ̀ sọ́jọ́ júmọ̀ yàtọ̀ sí lẹ́yà tó ní gbogbo tá a bá ti

ó sọ ń pa àwọn mọ̀lẹ́kà ní àyà mi pé àwọn iṣẹ́ lọ́hùn ti wọn ẹni táwa ni ó forí kanlẹ̀ fún ádámà tí ó forí kanlẹ̀ yìí kọ́ tó jẹ́ pé àárín àwọn mọ̀lẹ́kà ní gbé ọlọ́ni ọ̀kẹ́ aná mínálíjì nì nínú àwọn àlùjànnú ló wà ọ̀pátákọ̀ aná àmì rọ́bí ló bá fi fùsù àlùfùsù kú àlùkòrò jàdó àti là kọ́lọ̀ ń pàṣẹ kí mi mọ́ tẹ̀lé sí jẹ́ fùsù àwọn èso wà bẹ́ẹ̀ tí wọ́n lájọ nù tí wọ́n bá ti kó sáwọn èèyàn la nípa ìròrí wọ́n mọ̀ bá tẹ̀ lọ lára ọmọ èèyàn àwọn náà lérò tó pọ̀ wọ́n ní mílíọ̀nù àwọn èèyàn lẹ́yìn débi pọ́ ọmọ èèyàn náà máa sọ pé àwọn ti bí sùmùlẹ̀ wọ́n máa sàánú ẹlòmíì tí wọ́n rí wípé kò mọ̀nà táwọn ń gbà kò mọ̀ pé àwọn pípa àyàn kò túmọ̀ sí kankan ebi inú sakasaka ìyẹn lọ́pàá tó mú ẹnìkan tá a gbọ́rọ̀ yẹn láàárọ̀ yìí sakasaka iná kó orí èèyàn méjìdínlógún sí nínú pílẹ̀sì bọ́ èmi máa ń sọ pé àwọn ọ̀rọ̀ ìdẹ́mọ̀ gbọ́n ìròyìn nàìjíríà nìyẹn yìí tán bá sọ ládùúrú ó rí ìlú tán bá sọ dáadáa ẹ̀kan ní wọn kọ̀ọ̀kan jò ní wọn lọ yáwó kan lókèrè wọn fi fún iná ọba lágbára ẹ̀tàn ni tán bá sọ fáwọn fẹ́ kẹ́dùkéṣàn tún kó tún gbèrú sí i káwọn máa kẹ́kọ̀ọ́ gbádùn kólùkọ́ gbádùn ẹ̀tàn ni wọ́n fẹ́ somi ẹ̀wùjọ tó ti ń somi àmì ṣe kò kìí kó ti pẹ́ jù náà kìí ọjọ́ ti lọ náà dáyé ti yẹ kó sọ pé òun òun títì iná dùn yẹ ẹ ó dáa náà irú nú àwọn nǹkan wo nǹkan yìí tí wọn fi ń tí fi ń ṣe ìkéde nílùú òyìnbó tí fi ń ṣe sómi àbí wọ́n ti campaign nílùú òyìnbó ni sómi ni wọ́n mọ̀ campaign nílùú òyìnbó kan pé omi ò yọ àbí títì àbí iná àbí education táwọn àti àìsàn ọmọ ọbẹ̀ tí wọ́n tí kódà kódà àwọ̀ ọ̀bára wọn mu ta lọ kẹ́kọ̀ọ́ ìfọlọ́hùn ta tún gba pocket money ṣé kò yàtọ̀ síra wọn bí agbá ayé náà ni nínú kọ́pọ̀ lọ́dọ̀ sí bó ti káwọn èèyàn táwọn èèyàn rí ó kà wọn kà wọn ju náà lọ kọkọ lọ́dọ̀ ti láyé nàìjíríà ìlógún ẹ wà máa kàmpé ìgbé omi ẹ̀ẹ́sì títì subhanallah ní kọ́ńtì kan owó títí báyìí ó wọ́n ó wọ́n ó gbélé bírèdì sì fẹ́ bírèdì wọ́n pẹ̀lú owó kan kékeré ìjọba tètè ogun sì fẹ́ bẹ́ẹ̀ lẹ̀. ìlà kọ́bọ̀ wa tá à ń ná jọ sí tọ́pọ̀lọpọ̀ wa mọ̀ yẹn ìlàjì ẹ̀ ó ń bẹ láwọn ọdún kan torí rìáàlì kan náà níbi kọ́bọ̀ wa yẹn ó tún wá ní láti rìáàlì ìlàjì yẹn àfi ń bọ́tù wọ̀tà tó kéré táwọn ọmọ mi yẹn ìlàjì ìjọba jẹ́ pé rìáàlì kọ́bọ̀ ẹ̀yọ̀kan ni táwọn pé ní rìáàlì ẹ̀yọ̀kan yẹn àfi ń ra bọ́tù wọ̀tà ńlá èyí tá mọ̀ lọ́dọ̀ wa ń láti yọ ọdún tó ti ń bá bọ̀ bẹ́ẹ̀ kò change. èyí tí wọ́n máa wá wí náà nù ara fìdínà ayé nìyẹn àmọ́ lórí ire èèyàn ibi tá à ń lọ ni pé èèyàn ò ní sọ wípé tó bá ti wá dà bẹ́ẹ̀ aládùúgbò òun dáràn aládùúgbò òun dáràn bíi báwo wọ́n ní ẹ̀ńtọ́wọ́ ẹ̀ bá ba èèyàn kan pé yóò lówó bóyá ó yẹ. sàgbé tá a bá fẹ́ lo apá rẹ̀ àgbórí ẹ̀ àbí abẹ́ rẹ̀ sàgbó dídì yẹn kan ló níbi àmọ́ fẹ́ lo ahọ́n èèyàn kan sàgbó dídì yẹn ló níbi wàláì mùsùlùmí òdodo ní òsè sùúrù wàláì mùsùlùmí òdodo ní òsè sùúrù kódà ètò òburú tó bẹ́ẹ̀ ikú lọ́bìsì yìí wọ́n ní gbogbo lágbèjúwe o Ògbómọ̀ṣọ́ náà ti yí o ẹ̀ẹ́n tí wọ́n wo tí ó wọlé sọ́dọ̀ wọn ò tó ọ̀rẹ́ mílíọ̀nù o bóyá lóṣù kan nítorí ó fà ká mọ́ ìyẹn orí pa two hundred million yẹn ní north mùsùlùmí òdodo ò ní bá wọn tẹ́wọ́ gbarú ẹ̀ yóò yà resign wàláhì làbí owó yẹn tó bá jẹ́ pé Ògbómọ̀ṣọ́ north ló ní lápèjúwe Ògbómọ̀ṣọ́ north láti sọ̀rọ̀ ni mo fi ń fi bẹ́ẹ̀ sápèjúwe pé two hundred million wá ń wọbẹ̀ lóṣù lápèjúwe ó yẹ kí wọ́n á pé lóṣooṣù bẹ́ẹ̀ ó yẹ kí nọ́ọ̀tì yìí káká dàmọ̀ yàtọ̀ pé sẹ́lú mi la tún wọ̀ ni àbí nínú ìlú tá a wà yìí náà la tún dé yìí ó yẹ ká fi sí lọ́sọ̀ọ́ kó dàbí ìlú òyìnbó bọ̀tí wọ́n pa wọn pè ní bẹ́ẹ̀ náà làwọn bẹ́ẹ̀ ní state government owó tí wọn bẹ̀ kì í ṣe díẹ̀ àwọn olétò ìdìbò wọ́n ní owó táwọn kọ́kọ́ gbà ná ọgọ́rùn-ún kan ó lé márùn-ún bílíọ̀nù wọ́n bí selection ẹ wo bébí ti ń pa àwọn èèyàn tó ní orílẹ̀-èdè ẹ wo títí náà mo á rò pé ọgọ́rùn kan àti márùn bílíọ̀n bílíọ̀n lẹ́kọ̀ọ́kọ́ gbà náà tí èsì tí èsì rọ́ lówó táwọn èèyàn ó ti mọ bí wọ́n ti pín níbi tí àwọn èèyàn tó jẹ́ bí eighty five sí ninety percent ò ti lè ṣe sùúrù tipátipá lẹ́sìn rí ìdá mẹ́wàá nínú ọgọ́rùn-ún èèyàn tá a jọ ń gbórílẹ̀-èdè yìí tí ó sọ pé ẹ sáà fi wọ́n lẹ̀ ọlọ́run bẹ mùsùlùmí òdodo nìyẹn kópọ̀ ẹni tí ó sọ pé ibi táwọn bá dé yìí àwọn gan àwọn ọmọ ibi táwọn bá dayé dé kọ́wọ́ tó bá wọn náà ìgárá èèyàn burúkú mélòó lẹ́rí tán gbámú tó wá ń somi lójú ó ti rò òun náà máa tó bẹ́ bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ ó mọ èèyàn tó ń bá tó ń fẹ́ pa torí kò ń fẹ́ líì òun fẹ́ sọ báyìí ọjọ́ tó wọn bá bá ojú tiẹ̀ náà kàn lè kalẹ̀ ni kódà ẹ̀ nímọ̀ pé òun náà lọ̀daràn tí wọ́n tọ́ka sí torí ó ti dìtámì ó ti dìtámì fúlẹ̀ pé tọ́lú bá ti mú wọn mú un náà nìyẹn wọ́n bá gbé microphone sí lẹ́nu pé tẹ́ wá regret pé ẹ ti ń ṣe kinní yẹn ọjọ́ ti pẹ́ ọwọ́ àbáyé lónìí òun ò regret o regret o tó ń bá bọ́ lọ́ọ̀ ní oṣù bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn bú mọ́ sí i kí ló fà á ọkàn yẹn ò rí bẹ́ẹ̀ nípìnlẹ̀ ẹnìkan lẹ́ ẹnìkan lẹ́ ń sọ fóun ẹni tó ní gbọ́rọ̀ ìlẹ́nu ẹ̀ lèmi ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó lẹ́nìkan sọ fún un pé òun ti wá sẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá tàbí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fifteen ten fifty fifty thousand nígbà tó ń graduate tó ń wòrí ọwọ́ abárẹ̀ níbi ìbàjẹ́ kan tó ti ń saburú ọwọ́ alówó onígbà tó ń jọ́ kí òun ò bá rówó rárá lọ́sẹ̀ ní twenty five thousand nǹkan wọn wá fi ṣe tó ń jọ ọ̀sẹ̀ tí ò bá dáa rárá tó ń ra àwọn lọlé pé àwọn òrówó àwọn ọ̀sẹ̀ òrówó ní òwe kò ní sọ pé àwọn òrówó díẹ̀ bọ́lọ́jọ́ náà ni ó mọ̀ níbi twenty five thousand oníkẹ́ wa máa fi ṣe fifty hundred thousand lọ́wọ́ lóṣù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwọn ò tún jí lọ yóò tún dérò lẹ́kùn tó kó bẹ́ẹ̀ fóṣù kan ó lóun ò lè ṣe mọ́ graduate èyí tí wọ́n ń ṣe tó rò pé nǹkan rẹ ni kì í ọ̀nà àbàjẹ́ kan ni o tọ nínú àwọn fìtínà àwọn fìtínà tá à ń mẹ́nu báyìí ọ̀kan mẹ́nu owó pé a fẹ́ ní owó owó dáa tá a bá tẹnu bá àǹfààní ẹ̀ ṣùgbọ́n tó tá a bá tún tẹnu bá aburú ẹ̀ èyí ó sọ pé ẹ dákun ẹ sáà ti sùúrù náà òun máa rò òun máa rò lọ́jọ́ tẹ́nìkan ọ̀la ẹ̀ sí nǹkan mo ti sọ rí ẹni tó ṣẹlẹ̀ sí gangan òun ló ń sọ fún mi tó lóun kò dúró owó báyìí lọ́nà ẹ̀bọ lọ́nà tí ó di kó sínú ìdààmú ayé ìdààmú àwọn àlùjànnú kí ekún sí ìdààmú ọmọ ádámà torí pé EFCC ò lè gbé ọ̀tọ̀ làwọn EFCC máa gbé ẹni tó máa kọ́wọ́ ìjọba ni bọ́tẹ́ ilé owó èṣù ìní wọ́n fi hàn ó lóun ti fojú rí ó lóun sọ pé bó bá ti jẹ́ ẹ mọ̀ ó sọ fún babaláwo pé bó bá ti jẹ́ ẹ mọ̀ gbọ́ olóhùn débẹ̀ mọ́ láyé ẹ̀lá owó tó rí mílíọ̀nù ló fojú rí báyìí wọ́n ní wọ́n sọ fóun pé ẹ̀ ń na dáadáa bí yẹn ti máa ná owó ṣùgbọ́n ti báyìí bá kà ní o ìdáwà sí kàánú tíra ni pé àwọn èso òde padà wá bó nítọ̀hún kàn ní jẹ́ aburú owó nìkan. wọ́n wá sọ pé àwọn nídìí ẹ̀jẹ̀ àpèjúwe kan nù àwọn nídìí ẹ̀jẹ̀ ó lè jẹ́ náà àwọn tó so mọ́ ó lè jẹ́ ìyá ẹ̀ ó di láti ó lè jẹ́ ọmọ ẹ̀ ó di láti ó lè jẹ́ bàbá tó bí ó lè jẹ́ kó sáàmù àwọn èèyàn lẹ̀ bó rí ó kọjá ó kọjá last order táwọn sójà máa sọ̀rọ̀ torí mọ̀ kó lòun ìlú kódà àwọn tẹ́mẹ̀rẹ̀ máa dà láàmú táwọn yẹn máa bẹ̀lẹ̀ ọ̀kan tá máa ka àwọn àyà fún ọ̀nà alukoran kẹrin ojúbọ̀rọ̀ kan fi bọ́ bẹ̀ tí wọ́n máa fọ àyà alukoran lé àwọn ẹgbẹ́ rẹ̀ sọ̀hún pé eléyìí lóun ò bá yín òun ò bá yín ṣe mítìnì mọ́tẹ́ òun ò bá yín lọ́wọ́ sí mọ́ àwọn òfẹ́ kó jẹ́ pé lànà tẹlẹ́bọ ìlànà ìlú náà làwọn ni ó fi yọ kó pé nìkan báyìí làwọn ó gbà wọ́n lè sọ pé àwọn gba kan dúdú èèyàn mọ̀ bẹ́ẹ̀ náà fún yóò mọ̀ kàwáyà nínú koran àwọn yàtí mọ̀ dẹ́rù bá àwọn èso tí tí wọ́n fi padà lẹ́yìn. kátó wá sọ àwọn tó jẹ́ pé wọ́n ti bẹ́sù jẹ́ wọ́n ti bẹ́sù múlẹ̀ àwọ̀ ádámà àwọ̀ ọmọ ádámà ní ti bẹ̀ lára wọn kò sí ìkẹta bí lọ́wọ́n lágbóró tí ò tí ò pọ̀ síbò irú ẹ̀ ló wá gbajúgbajà láwùjọ tá a wà yìí àwọn èèyàn ń dépò torí pé wọ́n rẹ̀ láti fẹ̀jẹ̀ àwọn èèyàn ṣòfò wọ́n dépò mú pẹ̀lú ẹ̀bọ tí wọ́n ti ṣe wọ́n rẹ́dì láti fà àwọn èèyàn tí wọ́n mọ́ tí wọ́n èsẹ̀ lẹ́sẹ̀ torí pé wọ́n fẹ́ lówó ọ̀kan nínú ẹ̀ nìyẹn nínú rẹ̀ ni ọmọ tàlẹ́ èèyàn mélòó lè fọwọ́ sọ̀yà àti tínú ẹ̀ dùn pọ̀ ń bímọ ní ìsìn yàtọ̀ síjọ́ tí ọmọ wáyé yàtọ̀ sí ọjọ́ tọ́mọ wáyé èèyàn mélòó lè dùn pọ̀ ń bímọ nínú ẹbí ń sin lọ́hùn òun lẹ́mìí pé kóun tọ́jú ọmọ ńlá náà tọ́lọ́hùn pẹ̀tù wọ́n ti bọ ọmọ ẹ̀ jẹ́ ọmọ ẹ̀ ti pòórá máyé là òun náà ti ń wò pé ìbá sì jẹ́ kó wò bí kò bá dáa ìbá jẹ́ pé ló wà kó jẹ́ kó ti padà sọ́dọ̀ ọlọ́run kò bá dáa ló pọ̀ jù lórí ayé nìyí nínú ọmọ táwọn èèyàn bí tí wọ́n sọ pé àpéwọ ọmọ àwọn táwa lọ́wọ́ ọmọ kéékèèké tí wọ́n ti kóra máyé láyé já kí ìsara ipá wa nìkan ká o kódà tó bá jẹ́ pé ọba dá ọba tún dé dáa pé à ebí mi mo bí ní mo kọ́ ní Quran ní mo kọ́ ládì ní mo sọ̀rọ̀ Ọlọ́run ọba fún bóyá alẹ́ kejì ni ó ti bẹ̀rẹ̀ fìdí náà ilé tó ti lé yín gangan wà láyé làdùn bẹ́ẹ̀ bá tó bèrè jìnnà káàtó wa sọ pé nígbà tó fi ìlú rẹ̀ lẹ̀ tó wá lọ́ọ̀lù kejì ẹ̀mọye ọmọ tí ń bẹ nínú ẹgbẹ́ òkùnkùn tí ò sẹ́ni tí wọ́n lè pa àfẹ́ntọ́ ọlọ́run ọba pa táwọn náà sì tún para wọn ẹ̀mọ rúbi tí náà bẹ́ẹ̀ àkídà mùsùlùmí ni pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan inú ọkọ̀ ọ̀làyé bọ́lọ́run bá ti kọ́ bọ́lọ́run bá ti kọ́ ṣùgbọ́n àwọn èèyàn ní ìsìn ó níbi kan táwọn èèyàn ti bẹ̀rẹ̀ mo sọ ọmọ primary three ọmọ primary three tí wọ́n mọ wọ ẹgbẹ́ òkùnkùn tọ́kùn léèyàn jẹ ọmọ primary three Niger state ìyá rẹ̀ fẹ́ bọ́sọ̀ skul ẹ̀ ìka èèyàn ló bá lápò ìka èèyàn ó ní it is uncle that gave me nígbà tí ìyá ìbílẹ̀ rẹ̀ uncle ah, ìsolọ́n ọlọ́run bá ṣe ọ̀dọ́ ìjẹun ló kọ́ lọ ìyẹn ní mẹ́jọ kọjá ọ́fíìsì òun tí ọba abẹ́ tí bìbí náà bọ̀ bí amọ́mọ ẹ̀kọ́ iléèwé ọmọ ọlọ́bọ̀ mi dọ́ba mi lọ ibi náà parí ẹ̀sìn. kátó wá sọ pé secondary school ó burú ó burú secondary school ní ìsìn báyìí ju university mi lọ ju higher education mi lọ ní òkùnkùn ẹ wá wò lọ bẹ́ẹ̀ bó ṣe rí yẹn sáà náà ń lè witness sí lọ sókè káwọn yẹn wá di kò mú. kí ló wá fà ìsẹ́dúkọ̀ mi kìtàbọ̀ ọlọ́run àti súnà ni ọ̀dà alákòjúwe ń bo ilé ẹ̀kọ́ mélòó primary school ni tó jẹ́ tìjọba tó yẹ pé bẹ́ẹ̀ làwọn ọmọ pọ̀ sí jù àbí secondary school tí wọ́n ti ń kọ́ yẹn ní islamic study ẹ̀tọ́ kàfí ó ti dohun gbàgbé eighty percent ni ò ní ọ̀gá tí ó kọ́ yàn ní ẹ̀sìn eighty percent of this school àwọn tó kù bóyá bóyá ni bóyá kò sí bóyá ni ò sì ju eighty percent mo wí yẹn lọ àwọn tó kù ó lè jọ́gà kan láàrin ọmọ one thousand five hundred ọ̀gá kan onímọ̀ save islamic studies àbí ẹ̀mọ̀ kẹta ń pè ní islamic studies ẹ̀kọ́ wọn lẹ́sìn ẹ̀ka koran fún wọn ẹ̀túmẹ̀ ẹ̀kọ́ wọn lọ́rọ̀ ànábì lọ́rọ̀ sálàm ẹ̀túmẹ̀ níta àbámúlò ọkùnkùn dù ọkùnkùn dúdú láwùjọ wa táwùjọ yóò fi tòrò ní ẹ̀kọ́ ọmọ ẹtọ ọ̀rọ̀ Ọlọ́run bá ẹfi bọ́ àwọn ọmọ láti kékeré one primary school one secondary school torí pa òbí wọn nìkan ò lè ka bó fi ṣe wá ń gbìyànjú tó ní tó fẹ́ fún fọ́pọ̀lọpọ̀ òbí nìyẹn àbẹ tí wọn ti tàgbé lọ primary lọ secondary lọ ilé ayé institution lọ nc lọ poli ọdún mélòó lọ lọmọ yẹn lò lọ́dọ̀ ìyá náà tó fi títà èyí tó pọ̀ jù tó lọ́ọ́ ta yẹn wọ́n ti bàjẹ́ sí ayé ọmọ jẹ́ mi torí kò síbi dájú kọ́ ìlẹ́sìn bẹ́ẹ̀ ìdí òfin síjọba nìyẹn o ìdí òfin síjọba nì ẹ òbí ìjọba ti máa tètè sẹ́tù pọ́blẹ́mù tó bá bá wọn ẹ wọ́n ti dá àwọn kan tán jí gbé padà láìpẹ́ yìí wọ́n ti dá wọn padà ẹ náà ẹ máa gbọ́ díẹ̀ nínú wọn wọ́n ti sanwó wọ́n ti san owó tíátà owó ọlọ́run tíátà kan lé lẹ́yìn owó tó wà lẹ́yìn kíákíá ni. bọ̀sì ìdààmú bá aráàlú epo seventy ninety seven naira ó ti di one hundred and twenty naira àfìgbọ́n kankan tíjọba sí òsò hidden agenda ni wọ́n tún lo àparùtù míì pé ìdààmú òsì ìgbà yẹn tẹ̀lẹ̀rẹ̀ ìtìjọba ṣe nù torí tí mùsíbà sílà sílà sígbò bá bàjọba wọ́n sọ ọbẹ̀ lẹ́ẹ̀kan náà tó bá ti pé wọ́n lè pa odidi ìlú kan rẹ́ tó ti káwọn èèyàn ló fẹ́ dà wọ́n láàmú tí wọ́n sọ di grass wọ́n kó sójà lọ́bẹ̀ àtibọ́ wọ́n lè kó katapila lọ́bẹ̀ pé ẹ mọ̀ tẹ́lẹ̀ wọn mọ́lẹ̀ àmọ́ tí mùsùlùmí bá bára lù ẹ̀ ní gbóhùn ìjọba síjọba nù síjọba nù àná ni mò ń sọ fún ọmọ yàrá kan mo ń kéèyàn padà sí village lásìkò yìí ní irú ìlú tá a wà yìí ó pé ju toro lọ. ìlú tó bá tòrò tó dá ibẹ̀ nìgboro tó gbé epo tá à ni rà ní one naira yìí ẹ̀wọ̀n mali náà ni ọlọ́gá rẹ̀ afẹ́ lówó afẹ́ lówó àti billions tó fi dà lẹ́nu bàtà yìí ìlú tí ẹ jẹ́ ká fọpọlọ yàwòrán rú dààmú tó lè ṣẹlẹ̀ nínú ìgboro tá a wà ló fa o tó bá jẹ́ fíléèjì ni tí wọ́n bá ti sùn lábẹ́ òjì kan kọ́dà ó lè mọ́ gbọ́ pé wọ́n ìdààmú kan bá wọn rà gbòòrò ọkàn ó sì balẹ̀ torí tó sọ̀kalẹ̀ ní ìdí pẹ̀trólù ní tó pé wa Nàìjíríà nù kí ẹ̀sẹ̀ kọ́kọ́ máa loko náà táwọn tí títì bá dùn gbé padà kí ẹ̀hún padà wá èyí ó bẹ́ẹ̀ kó láyé tá a bá rí kóra fún three days ibi tí làmú bá yẹn wọ́n mọ ọ̀nà kan tó yẹ pé yàtọ̀ sí pé wọ́n yíyan ń bà pé kí èèyàn máa kú túláàsì ọ̀nà epo yẹn ọ̀nà kan máa ń gbà fi dá wà lálẹ́ tó ìjà mójútó àwọn ọmọ wa eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́ wà ní sáà òfìtìnà ẹ̀já mójútó àwọn àyà náà o làwọn náà ẹjẹ amójútó àwọn náà àwọn tọ́lọ̀ fún wa tọ́jú ọmọ náà tí wọ́n jóbìnrin o fìtínà làwọn náà o ọlọ́run fún ni láya ó fún ni lọ́mọ obìnrin gbogbo àwọn náà ni à ń pè ní nìsa tí a bá fi ẹ̀sìn ọlọ́run ọba bọ́ wọn ká ṣe wàhálà ká dààmú ká rí wípé ọwọ́ ọlọ́run ọba ló kù sí tá bá bá débẹ̀ àdánwò ní dọ́gbẹ́dà lókè àmà àdánwò ní dọ́gbẹ́dà lókè àmà ìlú bí àwọn bàbá bàbá ṣe tó o wọn o tó pọ̀pọ̀lọpọ̀ ìlú kàwé lónìí tí ò padà sínú ìsìlámù mọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ ò sọ kò kò sọ ọ̀bọ̀ kò gún gbọ́dọ̀ kò dìgbà tó bá fẹnu sọ ó sẹ̀ fẹlẹ̀ ti drop islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé islam gan ló fa backward fáwọn subhanallah mo sì mẹ́rin kan wá ẹ̀rí làákàyè kì í tẹnu síra ẹ̀mẹ́rin kan wá tó jẹ́ pé islam ló fa backward fún torí pé wàá ti tẹra mọ́ ẹ̀sẹ̀ jù ọmọ tó da ọmọ tí ò da ọmọ tó yẹ kó ṣe tó bá tọlọ́ọ̀mù ọmọ ibi tí yẹn ti lè rówó tí ò bá tọlọ́ọ̀mù kò débẹ̀ ibi tí wọ́n ti rówó tíntín tí òtó jẹ iná ló mójútó tó yẹ pé ìsìlámù ló wá fà ìfàsẹ́ kan péré nínú àwa one hundred and sixty million ni ẹ wa ẹ wá mẹ́nìkan míì wá tó jẹ́ pé inú ọlọ́run tẹ̀ ń bí púpọ̀ kódà kò fẹ́ gbọ́ kò fẹ́ gbọ́ kò fẹ́ gbọ́ tíra bá tọ́ka sẹ́nìkan àwọn mílíọ̀nù tó wá kù táwọn náà fẹ́ tán lọ́wọ́n bá gbọ́ tán láre kiri kí ló fa tiwọn tí ò fi dáa fún wọn eléyìí ńgbà tí ò tí ò ráyè tọlọ́run tó mójútó tó mójútó sẹ́ẹ̀ tó ṣe pé kínní oúnjẹ lọ́tún oúnjẹ lọ́sì kọ̀ọ̀kan tiẹ̀ gbogbo ibi tó bá ti wá ni ẹni tó náà fẹ́ bẹ́ẹ̀ sí ńlá rè tí ò rọ́nà pọ̀ tóun náà rẹ̀ láti gbọ́ tọlọ́run mílíọ̀nù ni wọ́n wọ́n kún ní mùsùlùmí lọ rẹpẹtẹ wọ́n sì bẹ́ẹ̀ ní etí ètè mùsùlùmí torí náà láti mọ̀ nínú conclusion wípé ká ṣe islam kò fa nǹkan kan sẹ́yìn wallahi àbí kò fa nǹkan kan sẹ́yìn àwùjọ tá a wà àwùjọ tó burú débi pé wọn ìfẹ́ ẹ̀ẹ́dẹ́ òun fẹ́ kẹ́ sọ̀rọ̀ bíi mùsùlùmí wọn fẹ́ kẹ́ jẹun bíi mùsùlùmí wọn fẹ́ kẹ́ wọṣọ bíi mùsùlùmí wọn fẹ́ kẹ́ hùwà bíi mùsùlùmí àwa sì fẹ́ ṣe bẹ́ẹ̀ ń ti pa nítorí pé àfọ́ọ̀sì èèyàn kan àwa la fẹ́ ṣe bẹ́ẹ̀ àwa la fẹ́ ṣe bẹ́ẹ̀ torí ibi tá à ń lọ lórí ẹgbẹ́ ìdàlù kíyàmà àtàn pé àwùjọ dùn pé tó a kà bá gbọ́ra wa yé débẹ̀ kéde pé òun fọ́ọ̀sì ẹ̀ o èmi lèmi ń ṣe bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n tuntun bínú síbẹ̀síbẹ̀ kórìíra ó tuntun ṣẹlẹ̀ sẹ́ka àwùjọ tó nira ni ìyẹn ló fi jẹ́ pé nínú àwọn fìtínà tá à ń bá yí òun ni fìtínà tó nìsáà etí àbí mo wá sí ìsòrò ò ní fitina ìmọ̀ léni kúrò níbi òdodo ìmọ̀ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba kò sí ọrọ kan kò sí ìbàjẹ́ kan tí ò ní òdodo rẹ ńgbà táwọn yẹn bá fi òdodo rẹ lẹ̀ ni wọn máa bọ síbi ìbàjẹ́ rẹ tí ẹ bá dọ́kọ̀ òṣèlú nìsín àwọn èèyàn sọ pé àwọn olóṣèlú wo àwọn èèyàn bí ẹ má mà dán wo ṣé kò tún ṣèlú ní ṣẹ̀ríà Islam dáńtọ ni òṣèlú wà nínú ṣẹ̀ríà òṣèlú mímọ́ téèyàn fi sórí rẹ̀ ayé àtàlùkì àmà anábì sọsèlú ọ̀gá olóṣèlú ni kò sẹ́ni tó lè ṣe dàbí tẹmọ láyé àwọn kòlàfà ọ̀rọ̀ ṣùdùn rìwá ńlọ tara ilẹ̀ òjùmọ̀yìn wọ́n ṣe sìyáṣà kéèyàn ó ṣèlú níjẹ́ sìyáṣà níjó ṣèlú káyàn èèyàn gẹ́gẹ́ bí aṣojú kan pé wà mójútó bí káwọn èèyàn lè má dààmú kí wọ́n lè bèrè ẹ̀tọ́ wọn àbí lè fún wọn òun ni wọ́n ń pè ní òṣèlú mo ti gbà téèyàn bá fi tọ́lọ́run tó rọ̀ mọ́ lẹ̀ kó tó dọ olóṣèlú èṣù ọba ada ibn sọ́ọ̀lì rọ́bì aláwọ̀ tá a là ó ń sọ fún mukọ́wùkì ọba misra ọba yẹn jọba kẹfìrí kò tí ì dìlú islam nígbà yẹn ó ní tí gbogbo ayé bá jẹ́ tiwa tí ń sun epo tí ń sun wàrà kó má jẹ́ pé orí gúúsù ibì kan làwa ni kó jẹ́ pé àwa la ní gbogbo ẹ̀ ó láà ní jẹun ju bá a ti jẹun yìí lọ a sì ní wọṣọ ju bá a ti ń yìí lọ. ìyẹn ni pé àkàkùn ibi tá à ń lọ là ń wò kò sí ayé ayé ìwù tóbi nígbà ìyàwó abidjú kò mọ̀ torí gbogbo ẹni tó wá bẹ́ẹ̀ lọ́n ti pín ìpín bí ó ti lọ ayé ìfún kì í ti pọ̀ láfi ní nǹkan ni mo fi sọ pé ẹlòmíì náà fẹ́ ẹlòmíì gan nígbà wọn ti máa pààyàn lówó ẹlòmíì pààyàn gan tán ó pààyàn gan tán ó pè tùtù ó ṣe gbogbo ẹ̀ tán wèrè ló yà ìyẹn ń kọ́ dípò kówó dé kó máa kó wèrè ló yà dípò kówó dé kó máa kó wọ́n sáwọn náà kan yìí àti lọ èyí tó lówó yẹn àti kọ́ wípé yóò rówó lò pẹ̀lú sábàbí aburú tó wà jẹ́jọ́ yóò ní ìjọba ìlànà kíá mi torí náà jẹ́ ká fún òdodo ká nípa sísọ àti ṣíṣe kò rọrùn tá a bá kú mọ́ṣáláṣí tán tá a bára wa ní àwùjọ tí gbogbo èèyàn wà àfẹ tó bá mọ́kàn láti ṣe tọ́lọ́hùn tẹ bá padà sọ́fíìsì yìí tẹ bá sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ẹni àbùkù lẹ́jẹ̀ dandan sì ní kẹ́ sọ̀rọ̀ ọlọ́run tẹ bá hùwà pé ẹ̀yin gbẹ́sìn iye torí pé ẹ gbọ́ kótúbà ẹni ẹ̀tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ lọ́fíìsì yín ẹbí gbogbo àwa yìí náà làwọn alátọ́fíìsì kan àtàwọn àyè kan tẹ ẹ bá dé ọjà tẹ ti ń tajà ẹ ti wá gbọ́ wá sí pé ah, àṣẹ́rù nìkan tá à ń ṣe yìí ẹ dákun yá lọ bá mọ́gàjì ẹ wá kóra yín torí pé ẹgbẹ́ ẹ ń múra kọjá fún wọn nù bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Yorùbá àmọ́ tá a bá ń gbọ́ kúrú àbátá gbọ́ wà sí báyìí ọmọ ọdún pọ̀ yóò dàbí pé imáàmì tó sọ̀kalẹ̀ sí yàn la òun náà ni kí èèyàn máa lò ló bá yóò fi tán ẹ wá ẹ jẹ́ padà sẹ́nu sẹ́yìn ẹ̀ rí pé ó dín fúkàn àbí kí èèyàn ṣe sùúrù tó pọ̀ àbí kí èèyàn níbẹ̀ lọ́hùn tó bá dé pé èèyàn púpọ̀ ló wá yé sàn pé bí ó ṣe rí náà nù èèyàn péré tó kù tí ò ti ìhun ní lágbára láti sọ̀pẹ́rẹ́sì àwọn tó yè ẹ̀já mọ̀ tẹ̀síwájú tí ò kò ṣeé ṣe ní state level kò ṣeé ṣe ní federal level ó ṣeé ṣe láti inú ilé bó ti jẹ́ pé ó ti bọ́ mọ́bí mi lọ́wọ́ tó bá mí tó bá mí pété báyìí ọmọ rẹ̀ yóò sọ orí ẹ̀ kalẹ̀ ni ó ti bọ́ mọ́bí mi lọ́wọ́ ìyẹn wà láwùjọ tá a wà tó bá mí pété ọmọ yẹn ó sọ orí ẹ̀ kalẹ̀ ṣùgbọ́n àwọn tó ti rí bẹ́ẹ̀ fún ẹja tètè padà síbẹ̀ ibi inú ilé wa environment tó kéré yẹn ibẹ̀ ni ẹja ti bẹ̀rẹ̀ àdìsàn náà ló sọ fún wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹtí máa kánsẹ́lì yàn sọlọ́lá ọ̀dà àlùfáàlà tó dàbí rẹ̀ kò sí wọ́n ní ibrahim nafsika yóò start ìwọ gángan bẹ̀rẹ̀ táwa bá bẹ̀rẹ̀ àti pé àfààní difficult tó bá àwọn tó pọ̀ jù wá lọ́fẹ́ ṣe tọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ń nàbì máa ń ta àwọn tí ń bẹ lábẹ́rẹ̀ bẹ̀rẹ̀ lórí wọn yóò ti kárí mi ní ó bá di pé ohun kan náà gbogbo ọkùnrin máa sọ̀rọ̀ pé ilé ìlú dá o ẹja fi tí ò dálẹ̀ eléyìí ni aburú ẹja jìnnà sí eléyìí ni tó tọ́ o ẹjẹ́ ká ṣe ìjọba náà lè ronú àwọn tó wà náà lè ronú ẹ̀dà àwọn olùkọ́ tó mọ̀ nípa ẹ̀sìn ẹ̀dà àwọn sílé ẹ̀kọ́ kan mọ̀ kọ́ wọn pàtó lọ́wọ́ ìgbà táwa wà ní primary school wọ́n kọ́ wa ní islamic studies bí ìgbà tó lé pé léèkéwù nìkan wọ́n dá school ẹ̀kọ́ ààrí wẹ̀ mọ́ nìsín ààrí wẹ̀ mọ́ kódà bí yẹn bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí course ó dàbí ìgbà tí orí kan ti láyé ni wà ní kílẹ̀ ń ṣe náà university of Ìlọrin kọ́ lẹ́wà bẹ́ẹ̀ ni kílẹ̀ ń study islamic ah, ok ok okay thank you subhanallah ètò dànù bẹ́ẹ̀ náà ní níbi wáàsí ìta gbangba ẹ máa kéde ẹ máa lọ rédíò ẹ máa lọ pépà ìròyìn ìwé ìròyìn pé wáàsí kan ń bọ̀ wáàsí kan ń bọ̀ kọ́ ajá pé oṣù kẹrin àbóṣù kẹfà lẹ́fẹ́ ṣe wáàsí o ẹjọ́ dọ̀jọ́ wáàsí o ẹ rí i pé kódà ògbómọ̀tò ò ní gbẹ̀sẹ̀ mọ́ síbẹ̀ ni àga dọ́sìn mẹ́rin ti tó tí ó sì tí ó sì ní kún ẹgbẹ́ bíi dọ́sìn méjì àtàbọ̀ làwọn èèyàn jókòó sí tẹ̀sí ń kéde látòsí mẹ́fà ẹ wá rí ẹ wá ronú aburú kan tó jẹ́ pé kò ní ìdíkéde ẹ má tẹ̀jẹ̀ káwọn èèyàn mọ̀ ẹ má tẹ̀wé ẹ má sọ mí kankan ẹ kàn bẹ̀rẹ̀ lọ́sànjọ́ kan àbí ìrọ̀lẹ́jọ́ kan àwọn tí yóò dúró gan ọlọ́kadà ó dúró ẹ ti ń dáàbò lọ yóò dúró ẹ ti fẹsẹ̀ rìn lọ yóò dúró wọn ó pọ̀jù àwọn táwọn ganan ẹ̀sẹ̀ lọ tó mọ̀ wò lọ́sàn ló ti gbé ah, kódà kódà tẹ́nìkan bá bọ́ sí gbàgbá mẹ́ẹ̀ nírọ̀lẹ́yìn tó so jámára tí ń pè gèdè tí ń ṣe gbogbo ẹ̀ ẹ máa wò yóò pọ̀ ju wá àti ti àtọ̀sùn mẹ́ta kéde lọ láwọn èèyàn tó dùn síbẹ̀ náà sì ti dúró nǹkan wọnú ọpọlọ wọn wàhálà nǹkan wọ bẹ̀ ó sì jẹ́ pé tọ́lọ́run ọmọ ìmọ̀ sáfì àfọ́ ògbọ́dọ̀ sọ bí ìbá ṣe sùúrù àtìbọ́lọ́run bàjẹ́ ó ti sọ àpá láti ṣe wá àtìbí ilé pàtó àwọn kan fi rìtáyà kọ̀ǹpọ́ńtì ìdámẹ̀ wọn fúnra wọn wọ́n ní ẹ̀fà àwọn èèyàn lẹ̀ wá àti wo ṣé wá àti àwọn èèyàn mọ́ni ẹ dákun ẹ̀fà àwọn èèyàn lẹ̀ jáde àwọn kan ti sílì máìlì wọn ti conclude kò sì gbọdọ̀ rí bẹ́ẹ̀ tàbí máa sọ pé Noah alayhi salam náírà fi two years ló fi ṣe wáàsí ọlọ́run mú kó lórí ilẹ̀ ayé ni kò bá tó tẹ̀síwájú bí àwọn èèyàn sì ti tọ́ ọlọ́run gbà náà náírà fi two years ló fi tó bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ ọlọ́run àbẹ̀ náà bá sọ̀rọ̀ àwọn tààlà kọ́lọ́run kó má sàmójútó wa kó sàkéèsì wa kó pọn lọ́wọ́ lórí òdodo kó sì jẹ́ àlè dóòtì kó jẹ́ àlè tẹ̀lé kó má jẹ́ àdàbí àwọn èèyàn kan tó jẹ́ pé ọlọ́run bá sọ ẹ máa sọ̀kalẹ̀ lórí ilẹ̀ ẹ máa wá lọ́jọ́ tààrà yín bẹ̀ ẹni owó tó bá tẹ̀lé ìmọ̀nà mi eléyìí òní káwa lọ jẹ kábẹ́ lọ́ọ̀ ká jẹ òǹtọ̀hún kò ní sọnù kò ní sọrí ibú ẹni tó bá tẹ́lú kò níbi ìlànà mi eléyìí ọlọ́run jẹ káwa jẹ bẹ́ẹ̀ òǹtọ̀hún yóò máa lò ìsẹ̀mí tó le ìsẹ̀mí tó le ìsẹ̀mí tó le tọ́wọ́ abẹ́ọ̀gẹ̀dọ̀ kìámà àtúnwá gbèrìde àmà lẹ́tọ́ fọ́jú yóò máa bèrè pé kí ló pàtàkì gbé mi dì lápọ́jú àní ó sọ ọlọ́run àwọn aṣọ fún mi pé ṣebí wọ́n á sọ̀rọ̀ mi fún ọ ṣebí wọ́n káyà ṣebí wọ́n ṣe wáàsí tí wọ́n sì di ẹni tó pọ́jú tó ń rí tó di títí ńgbà náà wakadhalika al-yawma tunsa wakadhalika najzi man asrafa bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá gbé tọ́lọ́run bá jùlẹ̀ tó rúgbó aburú lọ walam yu'min bi ayati rabbih wal adhabul akhirati ashaddu wa abqa kò sí ṣòro kò sí làásìgbò lórí ilẹ̀ ayé kò sí nàìjíríà kò sí Ghana kò sí Cameroon kò sí lamẹ́ríkà bí ògbẹ́ ti ń dàrú tó yìí àlùkìyàmọ̀ gangan ni làásìgbò wà ọlọ́run mọ́jà jẹ́ tó lọ kọ́yọ̀ ọlọ́run bá wọ́n bẹ̀ o lọ́lọ́run bá sọ níparí aya níparí sọ́ràtù àmì níparí ayà yìí o ní sọ́ràtù tọ́ha ayà one thirty seven wà láàdáàbò làákẹ́rọ̀tì àṣàdù wà àbùkọ̀ ìyájọ́ gbẹlọ̀ kìámọ̀ òní ò mọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí ò ní dáwọ́ dó mọ́ ọlọ́run bá mọ́jà jẹ́ اللهم اهدنا الاسلام والمسلمين اللهم اهدنا الاسلام والمسلمين اللهم اهدنا الاسلام والمسلمين